ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó ń jáde láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó wà ní nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run tí ẹ ò bá gbàgbé ẹ rí i pé a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run àti pàápàá kọ́ ẹ̀kọ́ lórí àjínde ikú àti àjínde jésù a sì ti ń wò ó kí ni àwọn nǹkan wọ̀nyí kí ni ó ní í ṣe pẹ̀lú ìgbé ayé kìrìsìtẹ́nì wa olójoojúmọ́. Ní òní yìí ní agbára Ọlọ́run, màá máa bára wa, a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní òkùnkùn ní ọ̀sán gangan, òkùnkùn ní ọ̀sán gangan. Ibi tí ọ̀rọ̀ Ọlọ́run tí a ó sì máa kà, um tí a ó ti rí gbogbo ohun tí a ó sọ̀rọ̀ lórí ẹ̀, òun ni ó wà nínú ìwé ti Matthew, ìwé ìrere ti Matthew orí ìkẹtàdínníọgbọ̀n ìwé ìrètí Mátíù orí ìkẹtàdínníọgbọ̀n láti ẹsẹ̀ kẹ ẹsẹ̀ karùndínláàádọ́ta sí ẹsẹ̀ ẹsẹ̀ sixty six yẹn ni Matthew twenty seven from verse forty five to sixty six ẹ̀kẹ́ hallelujah kí a tó lọ máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ jọ̀wọ́ máa fẹ́ rọ̀ wá wípé ká fún àdúrà bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa agbẹ́yìnga àjíǹde àti iyè agbẹ́yìnga ẹ̀yin tẹ́ ẹ kú tí ẹ sì jíde lé lórí ní ọjọ́ kẹta láti lè fún wa ní iyè ọlọ́run bí a ti ṣe ń lọ nínú ọ̀rọ̀ yín lónìí yìí lórúkọ jésù kristi bá wa lọ gbogbo ayé gbogbo ọkàn tí ó máa gbọ́ iṣẹ́ gbóhùn mi tí ó máa gbọ́ ọ̀rọ̀ yín yìí mo gbàdúrà pé gbogbo etí náà àti ayé wọ̀nyí kan gba ìyípadà olúwa kí wọ́n ní ẹ̀rí àtèmi àti àwọn ká di alábùkún fún kí orúkọ yín kò sì di àyìn lógo nínú ayé wa a dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ̀rí tí a bá wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ìyẹn ni bí a ti ṣe mú Jésù Kristi tí a sì mú la gbogbo àwọn àwọn àwọn ìdájọ́ kọjá àti gbogbo ìdánwò gbogbo àti ìjìyà títí di àkókò bí wọ́n ti ṣe wá mú láti kàn mọ́ igi èyí tí a rí àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Mátíù orí ìkẹtàdínníọgbọ̀n yẹn ẹ rí i pé gbogbo àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi àwọn tó jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń wo àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí a sọ yìí ẹ rí i pé ṣe ló dàbí àlá líle ní ojú wọn ẹ rí ìdí ẹ̀ ni pé Jésù Kristi pàápàá bó tilẹ̀ jẹ́ pé Jésù Kristi ó ti sọ fún wọn nípa ikú tó ń bọ̀ wá ṣùgbọ́n kì í ṣe ọ̀nà tí wọ́n ń retí wípé ìṣẹ̀lẹ̀ yìí ó máa ṣẹlẹ̀ òun ni ó ṣẹlẹ̀ um bí a ti ṣe mú jésù kristi tí a sì fi tamu mú gba ìdájọ́ kọjá tí a sì kàn mọ́ àgbélébùú ó jẹ́ èyí tó jẹ́ pé ó yanilẹ́nu tó sì tó pọ́nrọ́pọ́n láti lè sọ nítorí bí ó ti ṣe kún fún ibi àti àti àti àti àwọn àti ìdáyàfò tí a kò lè fẹnu sọ tán ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí bíbélì wípé ní aagogo mẹ́ta ọ̀sán òkùnkùn ó bo ilẹ̀ ayé ní orí ìkarùn-ún-dín-ní-àádọ́ta bíbélì wí pé ní wákàtí kẹta ọjọ́ òkùnkùn bo ilẹ̀ ayé ní nígbà tí a gbé jésù kristi kọ sí orí igi tí ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ń wò ó wípé a eléyìí kí ló lè fa òkùnkùn èyí tó jẹ́ pé ó bolé ayé ṣé òṣùpá àti oòrùn ni wọ́n fi ọwọ́ náà fi ojú bojú ara wọn ni àbí ìjì líle òun ló dìde àbí kí ni àwọn nǹkan tó jẹ́ jẹ́ kí àwọn nǹkan tá a lè tó tó tó tó jẹ́ pé ó dìde tí a ò fi lè rí ojú tí gbogbo agbègbè yẹn tó fi kún fún òkùnkùn bírímù bírímù kí ni nǹkan tó lè fà á tí ó fi lè rí bẹ́ẹ̀ níbi tí a kan Jésù Kristi tí a gbé kọ́ sí lórí igi àgbélébó ẹ̀rí mo fẹ́ ká mọ̀ wípé ìwé ìrètí Matthew kò fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ohun tó lè fà á ṣùgbọ́n a lè kíyèsí wípé èdè tí ó lò ńbẹ̀ yẹn ó jẹ́ èyí tó jẹ́ pé ó fẹ́ ká ṣe ìdámọ̀ ohun gangan tó jẹ́ ibi tí ó jẹ́ orísun tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ti ṣẹlẹ̀ ni àbí orísun ìṣẹ̀lẹ̀ yìí gangan ẹ rí inú ìwé exodu nínú ìwé ìtàn ìwé ìtàn exodu nígbà tí àwọn Ísírẹ́lì tí wọ́n kúrò ní oko ẹrú tí wọ́n ń jáde lọ bí olúwa ti ṣe bólúwa ti ṣe mú kí ó ṣẹlẹ̀ òun ni wípé a rí wípé nínú ìwé ẹ́kísódò orí kẹwàá ìwé ẹ́kísódò orí kẹwàá ẹsẹ̀ kan kànléní ogún sí ẹsẹ̀ kejìlé ẹsẹ̀ kejìléní ogún a rí wípé òkùnkùn ó bo ilẹ̀ íjíbítì ní àkókò kan nígbà tó ló fẹ́ mú àwọn ọmọ íjíbítì àwọn ọmọ ísírẹ́lì jáde kúrò ní íjíbítì òkùnkùn ó bo ó bo ó bo ó bo ilẹ̀ íjíbítì fún odidi ọjọ́ mẹ́ta ẹ bákan náà ni a lè rí i wí pé ìwé wòlíì ámósì wòlíì ámósì náà sì ń sọ nípa ọjọ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ olúwa tó yẹ pé òkùnkùn ìmọ́lẹ̀ yóò yóò wọ̀ nígbà tí ìmọ́lẹ̀ yóò tí yóò tí yóò tí yóò tí yóò tí yóò tí yóò jáde ní ọ̀sán gangan tí ayé yìí tí ó sì wà ní òkùnkùn birimubirimu tí òkùnkùn birimubirimu tí ó sì dìde ní ọ̀sán gangan ẹ rí a rí yẹn nínú ìwé Matthew orí inú ìwé Mọ́sì orí orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án ìwé ìyìn ti Matthew ó wá ń fi ó wá ń wo àwa àwòrán méjèèjì wọ̀nyí láti lè fi gbé àgbékalẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ yàtọ̀ sí pé bóyá kó jẹ́ ìṣẹ̀lẹ̀ òun náà ni wípé tá a bá ń sọ nípa òkùnkùn tó farahàn ní jìbìtì ni àbí èyí tí mósè ń sọ nípa rẹ̀ àbí èyí tí epo farahàn nígbà tí a gbé jésù kristu kọ́ sí orí igi ní àkókò èyí tí òkùnkùn tó borí ilẹ̀ ayé ní wákàtí kẹta yìí ẹ̀rí ó ń sọ nípa ìdájọ́ ọlọ́run ìdájọ́ ńlá ọlọ́run èyí pé ó ṣẹlẹ̀ ni ẹ̀kẹ́ hallelujah ìdájọ́ lórí kíni ìdájọ́ lórí ẹ̀ṣẹ̀ ni ìdájọ́ lórí ẹ̀ṣẹ̀ ni ẹ̀rí ní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta ní ẹsẹ̀ ìkẹrìndínláàdọ́ta ní ìwé ìrètí Matthew orí ìkẹtàdínníọgbọ̀n yẹn ní wákàtí kẹta Jésù Kristi pariwo wípé ọlọ́run mi ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ ẹ rí eléyìí ló ń la mú jáde látinú ìwé ìwé orin Dáfídì orí ìkejì dé ní ogún ẹsẹ̀ ìkíní níbi tí yẹ pé Jésù Kristi kò kàn déédé fi ara rẹ̀ hàn bí ẹni tó yẹ pé ó ń jìyà nìkan ní tí lè rí ní ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ó ń sọ nípa ìrètí àjíǹde èyí tí ó sọ nínú ìwé nínú ìwé orin dáfídì yẹn bákan náà orí ìkejì lé ní ogún ẹsẹ̀ orin dáfídì orí ìkejì lé ní ogún láti ẹsẹ̀ ìkejì lé ní ogún sí orí kọ̀ọ̀kan lé ní ọgbọ̀n ẹ rí àkókò yìí àkókò yìí jẹ́ àkókò ikú èyí tó jẹ́ pé jésù kristi tó jẹ́ pé ó jìn tó ń sọ nípa àkókò ikú jésù kristi ẹ rí i pé àkókò yẹn ó jẹ́ àkókò tó jẹ́ pé ìpèlè àbí tán jẹ́ ìpèlè tán fi tán pè ní cotton tí wọ́n fi bo tẹ́ḿpìlì ẹ rí i pé ó yà sí méjì ọgbàọgbà a sì rí i pé mímì tó jẹ́ pé ó tóbi ó mì tí gbogbo tí gbogbo nǹkan sì tí gbogbo nǹkan tó sì tí gbogbo nǹkan tó sì tí gbogbo ilẹ̀ ilẹ̀ ríri tí ó sì tó sì mì ẹ̀rí ilẹ̀ ríri mì débi wípé àwọn òkú ọ̀pọ̀lọpọ̀ ló jáde kúrò nínú nínú bojì wọn ní àwọn òkú àwọn ènìyàn mímọ́ tí a sì jí dìde kúrò ní ipò kúrò ní ipò òkú wọn eléyìí la rí ní ẹsẹ̀ kejì lé ní àádọ́ta ẹ̀rí mímì àti ilẹ̀ ríri èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nígbà tí Jésù Kristi tó ń sọ ọ̀rọ̀ ìkẹyìn yẹn ó ń sọ ọ́ nípa wípé àwọn àwọn ọmọlẹ́yìn kristi jésù wọ́n á ṣe kíni o wọ́n á ní àjínde bí òun náà ti ṣe ní àjínde àkókò òkùnkùn àti ilẹ̀ mímì àbí àbí àkókò àbí ọgbẹ́ àbí ìlàkọjá ní ní ní ìjìyà ẹ rí wípé jésù kristi ọmọ ọlọ́run ó lè la ó la eléyìí kọjá ó sì dàbí pé ikú ó jẹ́ nǹkan tó nira ṣùgbọ́n a mọ̀ wípé àgbélébù jésù kristi òun ló máa darí òun ló ń tọ́ka sí àjínde àwa sì yin jésù kristi lógo fún òtítọ́ èyí tí a ti gbọ́ lónìí wípé tí ohunkóhun tí a lè máa là kọjá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àkókò kan nìyẹn bí jésù ṣe là àkókò òkùnkùn kọjá òun nìyí ìwọ tó ń la òkùnkùn kọjá níbikíbi tí o lè wà níbi tí o lórí á lórí ọmọ ni àbí lórí iṣẹ́ bóyá ohunkóhun tí ìbá jẹ́ àkókò tó ń là kọjá mo fẹ́ kó mọ̀ wípé àkókò yìí ń tọ́ka sí àkókò ìrètí kan tó ń bọ̀ ní ọjọ́ ọ̀la ni mo fẹ́ kó faradà torí pé Jésù Kristi wà láàyè yóò sì mú làájá orúkọ Jésù Kristi nínú ayé rẹ yóò sì di àyìnlógo níbi tí yá ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí lónìí òun nìyí tí o bá fẹ́ ìbéèrè àbí o fẹ́ ìmọ̀ràn àbí ohunkóhun o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé jésù kristi ní olúwa ó dàbọ̀.